ti gbọ́. àjàbalẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì captain television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ níròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́. agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ di agogo méjìlá ọ̀sán péré ní gbogbo ọjọ́ ajé monday títí di ọjọ́ ẹtì friday. Kaftan television yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lárọ̀ ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó pinna yá padà. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́. a ò lè kéka television yorùbá ṣàfojúsùn ayé tó. ǹjẹ́ ẹ ti gbọ́ níròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́. agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ agogo mọ́kànlá àárọ̀ títí di agogo méjìlá ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Captain television Yorùbá. àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ̀yẹ́. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́. ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́. Olúléke Nka Television Yorùbá ṣàfojúsùn ayé tó wà ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. àjààbálẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television yorùbá. bínú bá ń eh. <laughs> àwa ní òwe àwa màmá dé o kẹ́nikẹ́ni hmm? eh, eh, màmá fariwo dé wa lọ́wọ́ ẹni tẹ bá Gerard. Ọlọ́run ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ mọṣẹ́ ó mọṣẹ́ àmọ́ ó tún gbọ́dọ̀. ẹni bẹ́ẹ̀ lóye olóye lòye yé yorùbá ní olóye ọ̀gbẹ̀rì olóye ọ̀gbẹ̀rì yorùbá ní àṣẹ ti ọ̀rọ̀ níjọba ọ̀gbìn gbẹ́nà ó ti yí àwa níbẹ̀ yẹn. ẹ̀yà lọ́mọ wò ẹ máa wò wọ́n ti yé àti ti dé lẹ́nu bẹ́ẹ̀ ni ẹ sáwọ̀ pé ìdùnnú ní tíá bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ àríbànújẹ́ àmì àmì ah, àmì àmì ẹ̀pọ̀ níbi orílẹ̀-èdè gbogbo báyìí hmm, hmm? hmm. láì sí tí ò bá sí àwọn cruise master ní irú wa yìí ah, àwọn èèyàn tó ti para wọn ti pọ̀ olú ara ẹ̀rọ akọ́jú kó kàwé yìí. wọ́n jẹ́ àárín ogun depression. Eh, depression nǹkan burúkú burúkú ni èké ẹ̀mọ̀ káwọn ará ojú kòkó ẹ̀ ojú kòkó ń bẹ́ẹ̀ pé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ náà kòkó gbódùn bẹ́ẹ̀ ni <laughs> <laughs> eh, emizire nígbà nígbà mo ń bọ̀ láti ọ̀run mm. mo ti gbàgbé seriousness sọ ọlọ́run fún mi. dọ́dọ́ lọ ń pin bóyá ẹ̀sìn lé kí tẹ̀ ṣe pé mo bá mi ẹ̀yàn kan náà ló bá mi gbà mm. ẹni tó bá mi gbà ni mo tún wá gbàgbé ẹ̀ sọ́wọ́ ẹ̀ òun ah, ah. sì tún wá rè wọ́n tún ti pin lọ́dọ̀ nínú ìlú tó kò ní ìlú serious láyé adépéjú nínú nǹkan tampos mo kọ́ wà láàárọ̀ yìí mm. ǹjẹ́ o ti gbọ́ wípé orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí owó tá a ná ní ab abala àkọ́kọ́ ọdún yìí tá a bá pín sí méjì ìyún kọ́tàkọ́tà mhm. tá a bá pín sí méjì ni o ní oṣù mẹ́fà àkọ́kọ́ tá a fi san gbèsè mhm. iná ló jẹ́ one point four seven trillion naira. Hmm, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ gbèsè ní nàìjíríà ah! àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. gbèsè yóò wá pọ̀ jù. ìwọ ló sọ bẹ́ẹ̀ àrẹ tá a fi san gbèsè ni. <laughs> tẹ́ ẹ fi san gbèsè. èwo ni tẹ́ ẹ fi san. òkè tá a gbogbo wa gbogbo wa la fi san. méjì <laughs> mẹ́rin Kaftan Post hmm. àwọn dókítà ti fagilé ìyanṣẹ́lódì ọlọ́j jẹ́ gbọ́ọ̀rọ̀ hmm. ìròyìn ayọ̀ nìyẹn ìròyìn ayọ̀ bẹ́ẹ̀ ni ǹjẹ́ kí n mú ó yẹ kí n kọ́kọ́ mú eléyà kó tó kálé ètò ìpamọ́ ní ìmọ̀ owó ti owó ti gbọ́ pé ó pín àwa la sọ̀rọ̀ hmm. a bá dẹ̀ ti sọ̀rọ̀ a mọ nǹkan tá à ń sọ. ẹ̀yà sọ̀rọ̀ ṣẹ́ títí <laughs> sọ̀rọ̀ dànù. òpin gbọ́dọ̀ dé bá kí ìjọba àpapọ̀ kó máa jẹ gàba lórí owó tó ń wọlé lórílẹ̀‐èdè nàìjíríà hmm. lọ́wọ́ báyìí ìpínlẹ̀ máa gba forty two percent hmm. ìdá méjìlélógójì kíjọba àpapọ̀ ìdá tí wọ́n bá fẹ́ kí wọ́n gbà <laughs> eléyìí tí wọ́n bá sọ kí wọ́n kíní kan èmi kọ́kọ́ mọ sọ́wọ́ tó ìjọba àpapọ̀ ẹ̀rọ àkùn sanwó olólọ́sọ̀ bẹ́ẹ̀ o má wàá lọ má tí lọ jẹ́ kí n mú mi ìjọba hmm. mọ̀ wípé lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń fàbọ̀ tá àti ìfàtẹ́yìn mm. ìbẹ̀rùbojo ó ṣe bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ rúlẹ́kùn gúúsù ìwòlà oòrùn ilẹ̀ yìí mm. níbi àwọn ọmọ ológun ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tako ìpànìyàn àti ìjínigbé àwọn nǹkan kan hmm. ṣé ni ni ń lọ ni ń bọ̀ wọ́n yóò kó wọ́n lọ́n lò ní ti àríwá inú ìwé ìròyìn punch. ọ̀dà lójúwé ìròyìn Post ẹ̀yin ọmọ Yorùbá ẹ hmm. darapọ̀ mọ́ wa o láti tako ìjọba Nàìjíríà lórí àtìmọ́lé Kánú. ẹ̀yin àti <laughs> ipob àwọn náà sọ bẹ́ẹ̀ ah. bẹ́ẹ̀ ni. àmọ́ ṣáà wọn gbà àti ẹ lọ́wọ́ tá a wà yìí kò lè nínú òwe ìbọn jù tá a wà yìí hmm ǹjẹ́ ọjọ́ mọ̀ yìí pé ẹkùn ilẹ̀ áfíríkà ẹ sọ hmm. pé òní ni àyájọ́ àwọn olùkọ́ hmm. teachers day hmm. lágbàáyé lágbàáyé a ti wá sọ̀rọ̀ àwa àjọ àgbáyé UN ǹjẹ́ ọjọ́ mọ̀ pé nígbà tí ó fi di ọdún twenty thirty iye olùkọ́ tí gbogbo àgbáyé ò nílò abẹ́ ẹkùn ilẹ̀ áfíríkà tá a nílò yóò ti tó fifteen million. fifteen million àti primary and secondary wow. fifteen million ẹ eh? eh, lọ sori ìbéèrè tèmi mm. taba ti dé nírò yìí ọ̀nà mi létí ń wà bí inú mi rí pọ́ǹchì ló wà. èmi náà ní gbàgbé ẹgbẹ́ mi bá sójú ìwé ìròyìn Kaftan Post ẹ fún wa ní ààrẹ tó pegedé láì ná ní ẹkùn tó ti wá èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Sànúsí Lamido ló sọ bẹ́ẹ̀. bó tiẹ̀ sọ bẹ́ẹ̀ náà mo sọ rí <laughs> ààrẹ tí ó ṣiṣẹ́ fún wa tí ó ṣiṣẹ́ fún wa tí ó nífẹ̀ẹ́ wa lọ́kàn tí ó nífẹ̀ẹ́ wa dọ́kàn tí ò ní máa fi ti ẹ̀yà ṣe tí ò ní jẹ́ wípé àwọn ẹ̀yà tiẹ̀ wọ́n máa ṣẹ̀. bẹ́ẹ̀ni wọ́n máa fọwọ́ ra lórí. yóò máa fọwọ́ ra wọn lórí. nígbà tẹ́yà mi bá sì ṣe nǹkan tíntínní hmm, yóò wà ní pàtó yóò dá sẹ́ríà fún wọn. ẹ̀yin mo sì rántí kóòtù kan hmm. bàtà wà ń gbà náà lọ́hùn pé whosoever ah ẹjẹ n sọ yorùbá forever ẹ eh, eh, mo ti fẹ́ ṣèbú mo sì mọ̀ káwọn èèyàn ò fẹ́ gbé ìgbé débẹ̀ ah. yẹn eh, ẹnikẹ́ni hmm. tó bá tó bá lóun kàwé Hmm? Hmm. tó wá jẹ́ wípé ó ń fi sentiment hmm. ó fi ń dájọ́ nítorí ẹ̀yà tiẹ̀ tí ò lè ṣe òdodo fún ẹ̀yà ah. tiẹ̀ ìwé tó kà òtúbá òfóní òfó ọjọ́ kejì ọjà ni nínú ìwé ìròyìn punch lélẹ̀ wa mímọ̀ wí ó ti gbé adékejú wípé ẹgbẹ́ kan lẹ́kùn àríwá náà ni wọ́n ti kórè ojú sí gbígbé ipò ààrẹ kiri lọ́dún twenty twenty three bẹ́ẹ̀ ni ànànà wọn ni. ọ̀rọ̀ ààrẹ ìjàre yóò ṣá olóhùn lọ báyìí twenty twenty three dé tán. n tá a mọ̀ ní wípé ẹ má bínú o ẹ̀yin ará ilé ìjọba àpapọ̀ mm. àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tá à ń sọ yìí àìmọ̀ tí wọ́n ṣe lọ́pọ̀ lọ́rọ̀ wọn mm. twenty twenty three là ń lọ twenty twenty one la wà yìí ọ̀rọ̀ òbò ló wá mọ́mú láyà gbogbo wa mm. àwa rí nǹkan gidi sọ mọ́ gbígbé ààrẹ káàkiri èmi rò pé kíní ìgbọ̀n ò yẹ kó ju ok ọdún twenty twenty three láti ó bẹ̀rẹ̀ gbogbo nǹkan yìí kí n ṣe pé ká dìbò. ká dìbò àbá ah, ah, ah, kò wá sí nǹkan gidi kò sí nǹkan mi taba ti wá taba gbé nǹkan gidi sílẹ̀ báyìí mm. irú àná báyìí nísìn whatsapp facebook ó làwọn orí gbọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ ó lọ fa o báwọn èèyàn tún lè jẹun ẹlòmíì ò lè sùn kò lè jẹun kò lè wó wọ́n ní èrè Kaftan Post ẹyẹ kórajọpọ̀ láti dẹ́rù bá ní pé ọwọ́ Yorùbá ni ààrẹ gbọ́dọ̀ bọ̀ sí lọ́dún two thousand and twenty three. àwọn wo wí. <laughs> àwọn gómìnà ẹkùn gúúsù. àwọn ló wí lẹ́nu tiẹ̀. èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o Ṣèkárù ló sọ bẹ́ẹ̀. èmi <laughs> eh, kọ́ o. <laughs> Eh, eh, wọ́n ní kẹ́yìn dẹ́rù bá wọn pé dandan gbọ̀n. àsọ ìlà lọ́kọ̀ abáàlẹ̀ alògùsì tó níṣẹ́ kùmọ̀ láàṣẹ hmm, lọ́la hmm. bó ti rí nínú ìwé ìròyìn Vanguard nínú ìwé ìròyìn ti gbẹ́ ilé yìí hmm, ẹgbẹ́gi <laughs> ẹgbẹ́gi ilé ilé ìtajà tí ó bá ti ti ilẹ̀kùn rẹ̀ ní bíbọ̀wọ̀ fún òfin kónílé ó gbélé tí ẹgbẹ́ IPOB pa ẹgbẹ́ àríwá náà ló sọ fún àwọn gómìnà lẹ́kùn àríwá bẹ́ẹ̀ pé ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá lọ bọ̀wọ̀ fún òfin tí IPOB pa lẹ́kùn ti àjẹ́ pé tán jókòó lé. pé tán fo tán jókòó sílé wọn bẹ́ẹ̀ni ẹ gbégi lé ṣọ́ọ̀bù ẹ̀ kó má lè tajà mọ́. wọ́n tajà mọ́ hmm. <laughs> lójú ìròyìn Kaftan Post gbogbo ẹ̀yin tí ẹ bá ní dọ́là nínú àkáǹtì yín lórílẹ̀‐èdè Nàìjíríà ǹjẹ́ dẹ́ mọ̀ pé inú ewu ńlá lẹ wà. Ah, ah, èmi tó yẹ pé bíi three billion trillion dollar mo ní lákàntì. ló wà lákàntì ẹ̀yin nìkan. Ah, kí ló ń sọ yìí owó tí mo ní lákàntì <laughs> lọ́wọ́ tí a wà yìí tí ń bẹ lákàntì mi ẹ ẹ ojú tó orílẹ̀-èdè nàìjíríà lọ tó jẹ́ dọ́là ni o kódà bí mo ah. lówó dé lákàntì mi mm. méjèèjì mm. mi ì fẹ́ sọ orúkọ báǹkì méjì. ẹ sọ o abẹ máa sọ fèmí lẹ́yìn ètò. àyè bí mo lówó dé ńbẹ <laughs> owó ti ń bẹ ńbẹ báyìí mm-hmm. tó bá ní ká wo irú káà tó lè rà. Ah, ah. yóò rà ju venza lọ. cardboard. <laughs> yóò rà cardboard. <laughs> Ah, ó yẹ kó lè ra ká kò lè ra ká wọ́n. kò lè ra ẹ ti rò ẹ ti rò dáadáa. kò lè ra. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ rí no omokiri ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. nínú ìròyìn daily post délé wà obìnrin kan náà ló ń fẹ́ kí wọ́n wádìí adájọ́ olúìlú ilẹ̀ wa ní àhín tá a wà yìí hmm. ó ní kí wọ́n wádìí ẹ̀ fún bí ó ṣe ti ọkọ rẹ̀ mọ́lé fún dídí oṣù márùn-ún tí ó sì ṣe ìgbẹ́jọ́ ẹ̀. Ah, ah. Eh, oṣù márùn-ún àbá tí ì bá ṣe kankan. ìyẹn ti kọjá òfin àbí. o ti kọjá òfin tó rófin ilẹ̀ wa ó níye gbèdéke wákàtí tí wọ́n níyàn gbọ́dọ̀ lò nínú àtìmọ́lé ah, ah, tí ó fi fojú balẹ̀ ẹjọ́ ah. bẹ́ẹ̀ ni tí yóò bá ṣẹlẹ̀ wọ́n ti tẹ ẹ̀tọ́ ọmọ nìyẹn wọ́n ti tẹ lójúmọ́lẹ̀ lójú ọ̀rẹ́ capram àwa nìyẹn hmm. ṣe ìjọba Ògùn wó ilé ẹ̀kọ́ Nazareth High School eh, ilé ẹ̀kọ́ tó wó pa ọmọ òrukàn kan nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ilé ẹ̀kọ́ tí mo ti jáde nù ibẹ̀ mo ti parí eh, ilé ìwé girama eh, mo lọ sí eh, pub, eh, primary school àpáta mm. ní mẹ́kọ́ methodist primary school wow. wa nígbà tá a wá tẹ̀ iwájú mm. eh, nígbà tí mò ń kàròyìn láàárọ̀ yìí ó bà mí nú jẹ́ pé ilé ìwé tá a ti jáde ilé ìwé tí dókítà Ọlámídé ti jáde ní mẹ́kọ́ àfọn lóko eh, gbọ́n. ìjọba ti láwọn wá nǹkan ṣe sí i eh, àmọ́ kí ló ń wò láti jẹ́ ẹ̀ nígbà táwa gan wà ń bẹ̀ àwọn ilé àwọn àwọn kíláàsì wọ̀nyí ó ti di ẹgẹrẹ méjì hmm. tó yẹ pé ah, mo èmi gan máa wò ni pé sáà ah, ah, hmm. níjọba báyìí. Ah, ó ga ọ. tó láti gbà yẹn ọmọ bàbá wa ti jáde ni. ọdún ọdún lọ́dún mọ́hàn làárọ̀ ti jáde kó lè yẹ o. ọdún nineteen sixty. two thousand and six. ẹyin eléyìí bàbá wọn lọ́wọ́ ní pé ya ẹ̀kọ́ fẹ́ wà o lẹ́yìn tí lọ sí ilé ìwé nígbà náà. àwa sanwó <laughs> àwa sanwó lẹ́wọ̀ hmm. ilé gómìnà wípé àwọn gómìnà lẹ́kùn gúúsù ti ṣetán láti dá ikọ̀ aláàbò ẹkùn tiwọn náà sílẹ̀ báyìí bóyá kò yí ọ tí ò bá ti yí ọ o ti mm. gbọ́ náà nù nínú ìwé ìròyìn daily post ni ń wà. lójú ìròyìn Kaftan Post ọwọ́ ọlọ́pàá tẹ àwọn ajínigbé níbi tí wọ́n ti ń gba owó bẹ́ẹ̀ ni adúpẹ́ ìròyìn ayọ̀ ọwọ́ tẹ̀ wọ́n wọ́n fẹ́ lọ gbé owó ránsọ́ọ̀mù. mo rí fọ́nrán àyún àwòrán wọn wọn kò yẹ ẹyin kan kan <laughs> wọn àwọn rádaràda àwọn ẹni bí àwọn ẹni bí ah. àwọn ẹni tí tanná sórí òrùlé sùn Hmm. kọ́lọ́wọ́n máa bá wa mú yín àmì káṣírí wọn mọ̀ tú àṣírí wọn mọ̀ tú yín ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹgbẹ́ àwọn obìnrin tán ti béèrè fún owó gbàmábìínú fún bí wọ́n ṣe bà ohun ìní wọn jẹ́ ní ìpínlẹ̀ Imo hmm. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe hmm. bẹ́ẹ̀ lójú ìròyìn Kaftan Post ẹ gbà wá o ẹ̀yin wo ẹ gbà wá ẹ̀yin wo <laughs> Boko Haram ti gba ọ̀pọ̀lọpọ̀ ìlú tán ní ìpínlẹ̀ Niger tí wọn ò sì jìnnà sílùú Àbújá òun bẹ́ẹ̀ ni hmm. ó tọ́ nìyí ó tọ́ nìyí ọlọ́run ọ̀ṣàánú wa. àwọn aráàlú ti eh, ké gbàjarè báyìí wọ́n ní kí ìjọba gbà wọ́n. ìjọba àpapọ̀ ẹ dákun ẹ gbà wọ́n o hmm. Hmm. nínú ìwé ìròyìn Kaftan Post nílé wa eh, ǹjẹ́ ẹ mọ̀ pé kò sí àwáwí mọ́ fáwọn ọ̀dọ́ lọ́dún twenty twenty three eh? àwa la sọ bẹ́ẹ̀. kò sí àwáwí ọ̀dọ́ kan tó bá déwájú tó bá ṣe àwáwí kankan àwáwí asán kò sí èmi kan mo sọ bẹ́ẹ̀ Yahaya Bello ló sọ bẹ́ẹ̀ wọ́n ti òkú gbajúgbajà lójú òpó ayélujára kan bẹ́ẹ̀ ni broken mm, face wọ́n ti rí wọ́n ti rí bẹ́ẹ̀ ni. ìjọba eh, iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Delta kọ́ ni mm, mm. wọ́n fi léde yín àdúpẹ́ eh, nínú ìwé ìròyìn Kaftan Post ètò ààbò tó mẹ́hẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ń wẹ̀ mm-hmm. kò ní pẹ́ dohun ìgbàgbé. ah Ọlọ́run ṣeun <laughs> nǹkan tá a fẹ́ náà ah, kò ní pẹ́ dohun ìgbàgbé bá a ti fẹ́ rí nìyẹn. Eh, àwa tá a mọ̀ràn rí àwa tá a ń ṣiṣẹ́ hmm. pẹ̀lú Ọlọ́run directly. Ah, ah kọ́kọ́rọ́ ìjọba ọ̀run rèé lọ́wọ́ mi. owó ah, ah. ò lè rí owó ara eh, mi lọ́sọ̀rọ̀ ojú ẹ̀. èmi àti bàbá Adébóyè bí mo ṣe wà yìí wọ́n wò mí. Ah. èmi náà máa wò wò. tọ́wọ́ àti tí ń wò wọ́n tí ń wò mí náà nìyẹn. àwọn Adébóyè wọ́n wò mí kó bá lè mọ̀ mm. pé bàbá Adébóyè ń wò mí àwọn tí àwọn tí wọ́n wà nílé báyìí hmm. wọ́n tún sọ fún bàbá pé bàbá àdókítà Ọlámídé máa sọ̀rọ̀ yìí ah, pé ọmọ yìí máa sọ̀rọ̀ yìí àwọn eh. àgbà bàbá wò ká ọmọ mi ní ẹgbẹ́ ni pé máa wọ̀ tí bàbá bá ti pè mí máa bàbá délé ìlú ṣàṣọ bẹ́ẹ̀ ṣá bẹ́ẹ̀ hmm, hmm, ni eh, eléyìí láásì fi tá a fi sọ pé ó tó díẹ̀ náà a lọ sẹ́mi mu lókè lọ́hùn lókè lọ́hùn bàbá wa sẹ́mi mu bàbá tí wàá padà dé káàkà lérè fi kẹ́yìn náà wá ṣe kí ni kẹ́yìn dá sí i à ń lọ à ń bọ̀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 Captain TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. èmi lọ́mọ eléèrè tó ń pèrè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé ẹ bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọn wà nílé èmi ni ọmọ yín Ṣadémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. òjìṣẹ́ fíwò wà ní fọ́. lórí Kaftan TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ̀ ó pọ̀ gan. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.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 <laughs> hey, hey. I am looking for where where the king hmm. is. Ha, for that boy. for that boy hmm. called Jera. Bámi kí àwọn ará ilé. Ẹ lé ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀kọ́ ojúmọ́ ẹ̀sìn kọ́ ojúmọ́ mọ̀ ṣé láyọ̀ la bá yín ṣe dáadáa lẹ́wà báwa náà ti ṣe wà ní àyín. Adégbìtà Adépèjì lórúkọ tí èmi ń jẹ́ ọmọ onílù Èjìgbò Mẹ̀kún ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ọmọlúàbí èmi náà ni mò ń kí yín pé ẹ kú òwúrọ̀ ẹ ti kọ́ àbọ̀ sórí ètò oúnjẹ ti gbọ́ lórí ìkànnì Kaftan Television Yorùbá ìkànnì alára àgbáyé dá níbi tá a ti ń ṣàfojúsùn ayé ẹ̀yin ah, ẹ̀ bá káwọn ara lé. sábà olúbáyọ̀ ọlámídé yín náà rèé ọmọ mr ogunléke ojúlówó ọmọ ẹlẹ́jà tó dolóògbé nígboro olùdèrè ń jọ sí àbígbẹ̀yìn àbúrò fọlákẹ́ ọ̀nà lílé yìí ẹ̀rọ fọlákẹ́ ọ̀rẹ́ mi sìn èmi àgbẹ̀yìn wọn lélẹ̀ mm. gbogbo àwọn ẹ̀gbọ́n mi pátápátá látòrí àǹtí fọlákẹ́ ọ̀làṣẹ yìí ọ̀làṣẹ sí àǹtí àmínà ah, ah. àǹtí nàfi eh. ni ó dúdú àmọ́ nígbà tí màmá mi máa bímọ wọ́n farabalẹ̀ ni màmá mi farabalẹ̀ bí mi ni nígbà wọn wá bí mi tán mo wá pupa mo wá di apọ́nbẹ́po representer eh, eh. mc tó gba skiyaski ni skiyaski yagbayaski yagbayaski ẹ̀ṣẹ̀ kó wá ní. mo tẹ̀ kó mo kó dé ni mo kó dé ni. ọ̀gá hmm? ọ̀gá ó lágbára pọ̀ ó pọ̀ yeye ó pọ̀ yeye ah, ah. <laughs> ẹ ní ilé ẹja rẹ ìbàdíjẹ́ ò ní dé báyìí lágbára ọlọ́run bá mi Èdùmàrè ẹ kú òṣì ò ní dé báyìí ẹ mọ̀ lọ rí ẹ mọ̀ bọ̀ rí ohun gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ kò ní í yálé yín bí wọ́n bá ń ta ikú ní gbàǹjo tí wọ́n bá ń pín ní gbàǹjo tí wọ́n bá ń tà ní tọ́rọ́ kọ́bọ̀ lépìnrin tàbí bí wọ́n bá tiẹ̀ ń fọ́n káàkiri kò ní kàn yín o bí wọ́n bá ń ta ìjínigbé tàbí kí wọ́n tiẹ̀ máa fọ́n kò ní mm, kàn yín o lágbára bí wọ́n bá wá ń ta oríire mm. ní trillions of naira lórílẹ̀‐èdè nàìjíríà tàbí níbi gbogbo lágbára ọlọ́run á rò wó ra gbogbo wa mm. ọgbọ ẹ̀yin tẹsí wò pé ẹ fẹ́ ṣàánú dókítà Ọlámídé náà tẹ́lẹ̀ ẹ ṣàánú mi o <laughs> ẹ ṣàánú wọn o ẹnu gbẹ a ní ìdí owó <laughs> a ní ìdí owó <laughs> a ní ìdí owó afẹ́rẹ́ fẹ́ ń sà. Ah, àbá káàtì ẹ̀tọ́ ra fẹ́ǹsà gan báyìí ní sẹ́dá rẹ̀ ń pé ibi ẹnu gbẹdé báyìí ní ìsìn eh? kì í ṣe fẹ́ǹsà nìkan wá káàtì ọkọ ní gbogbo ẹ̀tẹ̀ ọkọ. kókó ṣẹnu re. <laughs> káwa béèrè fẹ́ǹsà. èyí ló lè rí ká pan post bó ṣe rí náà ní hmm. nàìjíríà ti ná owó ilé tí ó tó one point four seven trillion naira láti fi san gbèsè ní abala àkọ́kọ́ ọdún twenty twenty one DMO náà ni ó sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Kaftan Post bí ẹ bá ti débẹ̀ ẹ lọ kà wọ́n ní owó àbàtẹ̀ àbàtẹ̀ one point seven trillion one point four seven trillion naira iná ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ti ná láti fi san àwọn gbèsè ní ìdá kìíní ọdún twenty twenty one yìí láti oṣù kìíní sí oṣù kẹfà nígbà tí iléeṣẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ gbèsè ní orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi léde wọ́n ní eh, ìfiléde ọ̀hún náà ló ti fi hàn gbangbangba wípé owó tí orílẹ̀-èdè wa nàìjíríà ná lórí gbèsè ilé àti gbèsè ìta eléyìí tí wọ́n fi san àwọn gbèsè ọ̀hún náà ló jẹ́ one point zero two trillion naira tí ó sì wá jẹ́ wípé owó tí wọ́n ná ní eh, abala kejì first quarter ni ẹ ti náà ní abala kejì yìí second quarter iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó jẹ́ four hundred and forty four four hundred and forty five point four five billion naira owó ilé wa wọ́n wá ní ní oṣù kínní sí oṣù kẹta ọdún twenty twenty one eh, six hundred and twelve point seven billion seven one billion naira náà la ná lórí gbèsè ti ilé tá a jẹ nígbà tí a wá ná one billion dollar. lórí gbèsè láti ìta nígbà tí wọ́n sọ pé láti april tó fi dé june twenty twenty one wọ́n ní owó tá a ná lórí gbèsè ti lé iná ló jẹ́ three hundred and twenty two point seven billion naira nígbà tí ó sì jẹ́ pé two hundred and ninety nine million dollar náà la ná lórí gbèsè ta nígbà tí wọ́n tún wá ń wò síwájú sí i síwájú sí i síwájú sí i hmm. báńkì àpapọ̀ ilé wa náà ni ẹ sọ pé àhá gbèsè yìí bàbá <laughs> pa àwọn gbèsè yìí pọ̀ mọ́ra wọn mọ́ra wọn mọ́ra wọn kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ wọ́n ṣàní pé bá a ti ná hmm. ẹ kí n kà á fún yín torí èyí ò láàdà sí lọ́pọ̀ ẹ ní january wọ́n ní bá a ṣe náà rè o wọ́n ní ní january a ní two hundred and nineteen point two nine billion naira iná ìlànà lórí gbèsè mm-hmm. nígbà tó di february àná one hundred and twenty five point zero nine billion nígbà tó di march ẹ wo mm-hmm. ó pọ̀ mbẹ̀ ẹ nínú ìwé ìròyìn Kaftan Post lẹ́ẹ̀tì rí lẹ́ẹ̀kejì ààrẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́jú mọ́ bínú ọ̀bínú mm-hmm. ah, nínú ìwé ìròyìn daily post bákan náà ni wọ́n sọ pé òpin ti dé bá kíjọba àpapọ̀ kí ẹ máa jẹ gàba lórí lórí owó tí ń wọlé sí àpòjọba ní orílẹ̀-èdè wa nàìjíríà sanwó-olu ló sọ bẹ́ẹ̀ ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà ìpínlẹ̀ èkó yìí babájídé sanwó-olu náà ló ti wí pé kí wọ́n ti àtúnṣe o ìwé bí wọ́n ṣe ń pín owó nílẹ̀ yìí wí pé kí ìpínlẹ̀ kí wọ́n máa gba forty two percent yìí ìdá méjìléní ogójì nígbà tí sanwó-olu tí ó ń sọ̀rọ̀ ní ọjọ́ ajé àná níbi nígbà tí iléeṣẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ pínpín ohun ìní orílẹ̀-èdè wa nàìjíríà káàkiri èyí rmafc tí wọ́n ṣe ìpàdé ó ní bí wọ́n ti ń pín láti bí ọdún gbọ̀ọ̀rọ̀ sẹ́yìn náà ní pé ìjọba àpapọ̀ ó gba fifty two point six eight percent hmm. wọ́n wá ní ìpínlẹ̀ àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n gba twenty six point seven two percent hmm. wọ́n ní owó ti ìjọba ìbílẹ̀ náà ní twenty point six zero percent nígbà tó jẹ́ pé thirteen percent náà ni wọ́n fún àwọn tí wọ́n ń wa epo ní ọ̀dọ̀ wọn hmm. bàbá bàbá bàbá Babájídé Sanwó-Olú náírà kò lẹ́sẹ̀ kò sí tó jọ mọ́ àgbà ẹ wọnú ìwé ìròyìn Daily Post kẹ hmm. lọ kà á. lójú ìròyìn Kaftan Post àwọn dókítà ti fagilé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọ́rọ̀ ẹgbẹ́ àwọn dókítà ti fagilé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọrọ tí wọ́n gùn lé ṣùgbọ́n wọ́n ṣe ìlérí pé ọjọ́ ìrú ni àwọn yóò tó wọṣẹ́ tí ẹ kò bá gbàgbé àwọn dókítà bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oṣù kẹjọ lẹ́yìn èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin àwọn àti ìjọba àpapọ̀ lórí àwọn irinṣẹ́ àti ohun èlò tí kò tó láwọn ilé ìwòsàn ìjọba nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lórí àfẹnukò wọn tí akọ̀wé ẹgbẹ́ náà Phillips Uche fọwọ́ sí lẹ́yìn ìpàdé tí àwọn aṣojú NMA àti NARD ṣe ní ìlú Àbújá níbi tí ẹ ẹgbẹ́ àwọn dókítà NMA ti gbà wọn nímọ̀ràn láti fi òpin sí ìyanṣẹ́lódì wọn nínú ìpàdé náà ẹgbẹ́ NMA pa á ní dandan pé kí ìgbìmọ̀ tó ní mójútó àdéhùn ìjọba tí wọ́n fi ọwọ́ sí ní ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún tí a wà yìí rí dájú pé ìjọba mú àdéhùn wọn ṣẹ bákan náà ló ní kí ìgbìmọ̀ ọ̀hún jábọ̀ padà fún àwọn alága NMA ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó wà lórílẹ̀‐èdè yìí tó fi mọ́ alága ti ìlú Àbújá lóòrèkóòrè lórí ìlọsíwájú tó bá wáyé gẹ́gẹ́ bí alága nard ìyún gòdíyà ìṣára ṣe sọ ẹgbẹ́ ti fagilé ìyanṣẹ́lódì ọ̀hún tó sì jẹ́ pé ní aago mẹ́jọ àárọ̀ ọjọ́rú ni wọn yóò wọṣẹ́ padà mm. tí wọ́n bá kà sí lórí ìròyìn ẹgbẹ́júwò ìròyìn Kaftan Post. ó lágbára pọ̀ ó lágbára àti ẹ̀dúpẹ́ bẹ́ẹ̀ ni ikú wọn ti ẹ̀ fagilé mm. ẹ wọ́n tún dá sí ìyún náà bẹ́ẹ̀ ni ẹ ilé ìtẹ́tùn wa dá sí ẹjẹ́ nǹkan méjì sí mm. kí n tún kí n bẹ́ẹ̀ ní ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ ni <clears throat> nínú ìwé ìròyìn Punch lélẹ̀ wà ní pápápá ẹkùn ilẹ̀ Áfíríkà yóò nílò fifteen million teachers ìyún olùkọ́ tí ó tó mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún nígbà tí ó bá fi di ọdún twenty thirty àjọ ìṣọ̀ ìṣọ̀kan àgbáyé náà ni ó sọ bẹ́ẹ̀ àjọ ìṣọ̀kan àgbáyé ńgbà tí wọ́n sọ̀rọ̀ lórí bí àwọn olùkọ́ bí wọ́n ṣe ṣe àyájọ́ wọn lónìí ti ṣe ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún twenty twenty one lélẹ́yìí tí ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ti sọ wípé àwọn olùkọ́ ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama nígbà tí ó bá fi di ọdún twenty thirty wọ́n ní iye tí a ó ní ta ó nílò láti lè fi borí pandemic èyí hùn covid nineteen tí ó ti bẹ́ẹ̀ tí ó ti fifteen million teachers hmm. tí ó àwọn nǹkan míì tí a tún nílò náà ni láti rí i dájú pé a kọ́ àwọn olùkọ́ ní àwọn nǹkan tí ó yẹ ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ní pé àwọn olùkọ́ tí ó dángájíá la gbọ́dọ̀ gbà ẹlẹ́ẹ̀kẹta wọ́n nígbà tí ó bá fi dìgbà yẹn ìjọba àpapọ̀ gbọ́dọ̀ ti máa ṣe àwọn ohun tí ó yẹ fún àwọn olùkọ́ eléyìí tí àwọn olùkọ́ ń gbé ìgbé ayé eléyìí tí kò bójú mu tí kò rọrùn tí kò fararọ tó jẹ́ wípé tipátipá ni wọ́n fi ń rán wọn lọ léèwé tipátipá ni wọ́n fi ń lé jẹun àjọ àgbáyé ní eléyìí ni ò jẹ́ kí ètò ẹ̀kọ́ kí ó ṣe bẹ́ẹ̀ kí ó dúró re dáadáa ní ẹkùn áfíríkà èmi wá sọ pé ní nàìjíríà gan nítorí pé nígbà tí wọ́n tẹ̀síwájú torí ọ̀rọ̀ ń pọ̀ èmi sì fẹ́ káwọn èèyàn dá sí pé ṣé lóòótọ́ ni ṣé n tó fà á tí ò fi jẹ́ kí ètò ẹ̀kọ́ kó lọ síwájú dáadáa nu nígbà tí wọ́n tẹ̀síwájú wọ́n ní tí a bá wo àyájọ́ òní tí wọ́n ń ṣe àyájọ́ àwọn olùkọ́ yìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ tíṣà ni ò ní mọ́tò ọ̀pọ̀lọpọ̀ tíṣà ni ò nílé lórí láì ṣe pé wọ́n bá ba lóònù mo fi yín òkun fúnra mi kò sí nínú mọ̀nì láì sọ pé wọ́n bá gba lóònù wọn ò lè ṣe bẹ́ẹ̀ wọn ò lè ṣe ohun rere kan láyé wọ́n ní kò sí tíṣà kan tẹ́ẹ̀rì nínú àwọn tíṣà wọn tẹ́ẹ̀rì tí ó ní bísínẹ́sì tówó rẹ̀ wọ bílíọ̀nù mílíọ̀nù wípé bí kan máa ta owó rògbòtò bí kan máa ṣàgbẹ̀ nígbà tí a bá parí bẹ́ẹ̀ ni nítorí àìmójútó wọn èmi mo fi yín nǹkan ẹ̀dọ́kùn náà bínú mi kò sínú rẹ̀ nígbà tí wọ́n wá ń tẹ̀síwájú wọ́n ní ọ̀rọ̀ covid nineteen ó ti dá wàhálà alẹ̀ débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíṣà gan ni wọ́n ti lọ ibi iṣẹ́ mọ́ tí wọ́n ti yan oko láàyò mm. wọ́n nítorí kíni nítorí pé wọn ò tọ́jú wọn tó mm. yíyùn ní apá abẹ yíyùn ẹ wọnú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ ìlọ kí ẹ lọ ṣe bẹ́ẹ̀ kí ẹ lọ kà á dé lójú mm. ẹnikẹ́ni tó bá tó bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ dára rẹ̀ lójú tó bá gbégi lé àti tó wá tilẹ̀kùn ṣọ́ọ̀bù rẹ̀ hmm. ní ẹkùn àríwá tó lè ń bọ̀wọ̀ fún òfin kókóró lórí áìpọ́ọ̀bù hmm. eléyìí tí wọ́n pa àgbègilé <laughs> ni ẹgbẹ́ àríwá iná ni wọ́n sọ bẹ́ẹ̀ hmm. the àríwá consultative forum yìí AYCF náà ni wọ́n ti sọ fún gbogbo àwọn gómìnà ní ẹkùn àríwá wípé kí wọ́n rí dájú pé wọ́n gbégi lé ṣọ́ọ̀bù kí ṣọ́ọ̀bù àbí ilé ìtajà kí ilé ìtajà tó bá bọ̀wọ̀ fún òfin Eh, òfin ipob hmm. eléyìí tí a sọ pé kí wọ́n jókòó sílé hmm. ní ẹ̀kọ́ àwọn wọn ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ pé kí wọ́n bẹ́ẹ̀ eh, kan bá dán wò eh, lásán ó kọjá ìyá rẹ̀ ẹ lọ ka ìyókù hmm. nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ìwé ìròyìn Kaftan Post ẹ fún wa ní ààrẹ tó pegedé láìná ní ẹkùn tó ti wá èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Sanusi Lamido ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni àtẹ́lẹ̀ fún ìlú Kano Sanusi Lamido Sanusi náà ti tako àṣà pínpín ipò ààrẹ láàrin ẹkùn gúúsù àti àríwá Nàìjíríà Sanusi ẹni tí ó fi ìtakò rẹ̀ yìí hàn lásìkò tó ń kópa lórí ètò orí máwòmáwòrán kan ní lọ́pọ̀ ìgbà ni òun ti máa ń tako ìjíròrò tó ní í ṣe pẹ̀lú ẹkùn tí ààrẹ yóò ti wá lórílẹ̀‐èdè yìí ààrẹ tẹ́lẹ̀ fún báǹkì àpapọ̀ ilẹ̀ wa ní orílẹ̀‐èdè nàìjíríà nílò ààrẹ tí yóò pegedé láìná ní ẹkùn tó ti wá Sanusi ní ibi tí ààrẹ bá ti jáde wá kò ṣe nǹkan kan sí òun ó ní a ti rí àwọn gómìnà lẹ́kùn gúúsù tí wọ́n sọ pé ọ̀dọ̀ àwọn ló yẹ kí ààrẹ ti wá lọ́dún 2023 nígbà tí àwọn gómìnà ẹkùn àríwá ní ọ̀dọ̀ àwọn ni ààrẹ yóò ti wá ó ní ìdí nìyí tó fi jẹ́ pé lẹ́yìn gbogbo ìgbésẹ̀ wọ̀nyí wọn yóò padà fa olùdíje méjì tí kò wúlò kankan kalẹ̀ fún orílẹ̀-èdè nàìjíríà ni ó ní àwọn tó bá wù láti jẹ ààrẹ ni kí wọ́n yọjú síta o bóyá lẹ́kùn àríwá ni tàbí gúúsù orílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà sanusi lamido sanusi ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe kókó ló wà níwájú nàìjíríà báyìí eyín ìgbésẹ̀ kíkéde èsì ìbò láti orí ayélujára mm. tí yóò jẹ́ kí èsì ìbò kojede àmọ́ tí àwọn èèyàn kan ń takò. ẹ máa gbọ́ sórí lórí ọ̀rọ̀ yìí hàn sọ̀rọ̀ mm. pé ẹ̀yin náà sọ́lẹ̀ kan pé àwọn kókó wà níwájú wa tó ṣe kókó tá mẹ́nu bà rárá tó jẹ́ wípé ohun tí ò yẹ là ń kojú mọ́ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ààrẹ Kaftan TV mm. ìyún barista Adéwọlé Adébáyọ̀ nígbà tó ń sọ̀rọ̀ ní ọjọ́ ọjọ́ ọjọ́ kìíní oṣù kẹwàá ìyún ní ọjọ́ àyájọ́ nígbà tó ń sọ̀rọ̀ ó ní kì í ṣe wípé fífi èsì ìbò léde gan mm. ló yẹ kó jẹ́ ntí ó ní ó wà lára àwọn nǹkan tí bàbá ní ṣùgbọ́n iléeṣẹ́ tó ń eh, àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdìbò yìí àjọ mm-hmm. INEC pé kí ni wọ́n ti ṣe láti rí i dájú pé àwọn èèyàn ti gba PVC mm, pé nǹkan àbí ṣé bẹ́ẹ̀ nǹkan bá dìbò lẹ́ẹ̀kàbọ̀ ẹ̀ àbí bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kíkàrà rẹ̀ àṣọ̀rọ̀ rẹ̀ ṣé ní lábẹ́ mi ìdìbò kò yé wa kò yé wa ọ̀pọ̀lọpọ̀ tí mo fi máa ń gbádùn bàbá ọ̀nà kọ́lọ́ ọlọ́run ọlọ́pọlọ pípẹ́ ẹ̀dá ọlọ́pọlọ pípẹ́ ẹ̀dá nínú wọn bá di ààrẹ lórílẹ̀‐èdè yìí ọkọ̀ lágbára ó lágbára ẹ jẹ́ kí n kankan brief eléyìí táwọn èèyàn lè mọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn mm. wọ́n ti wó àwọn ilé ẹ̀kọ́ Nazareth high school gẹ́gẹ́ bó ti sọ lẹ́ẹ̀kan wọ́n ṣùgbọ́n gómìnà Dàpọ̀ Abíọ́dún ó ti ní kí wọ́n ṣe àtúnkọ́ àwọn kíláàsì ọ̀hún nítorí pé àtàwọn ilé ìjọba tí ògiri wọn tó ti lágbára mọ́ bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún gbogbo ẹ̀yin ará ìpínlẹ̀ Ògùn ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ògùn ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ògùn ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún fún eléyìí torí pé wọ́n ṣe iṣẹ́ yẹn mm. ní pápápá bí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ kí wọ́n wá dákun wọ́n ní ọmọ tí ó gbẹ̀mí mì wípé ọmọ òrukàn ni mm. Mm. níbi ìṣẹ̀lẹ̀ yìí mm. ní Nazareth High School ní ìmọ̀ ẹ̀kọ́ ẹ dákun ẹ bá a tún sọ fún bàbá wa Dàpọ̀ Abíọ́dún mọ́ ọ̀pẹ́ ẹ̀ ń wò wá bàbá Dàpọ̀ Abíọ́dún náà ń wò wá torí wọ́n jẹ́ kó yé wa páwọn máa ń wọlé iṣẹ́ Kaftan TV dáadáa ẹ̀yin tẹ́ ẹ bá wá mọ̀ wọ́n dáadáa délédélé tàbí tẹ́ ẹ ní nọ́mbà tí a lè pè wọ́n sí ẹ lè kàn dá wa lóhùn ní ẹ̀yìn ètò mm. ká gbé bàbá gan wá sí orí ètò yìí a fẹ́ gbé gómìnà Dàpọ̀ abiodun mm. wá sórí ètò yìí a fẹ́ kí wọ́n wá sọ àwọn nǹkan kan torí wọ́n ti ṣiṣẹ́ o wọ́n ṣiṣẹ́ o adúpẹ́ Ọlọ́run bí ó ti rí nu Ọlọ́run ó máa ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ á máa gbé ìpè láti ọ̀dọ̀ àwọn èèyàn láti ilé mm. ṣùgbọ́n ká lọ sókè lọ́hùn ká ṣẹ́ni mu níṣẹ́jú píntín ìṣẹ́jú àyà à ń lọ à ń bọ̀ àti dé. kátàntẹ́lì Tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o. ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ọlọ́run and he said somebody somebody hmm. somebody. <laughs> somebody's son. somebody's son. he's threatening somebody's son. Uh, uh, another person's son. another person's hey, son. inside life. <laughs> inside life. tààjọ wáyé Eh. nínú ayé as a children. ẹ eh? <laughs> ẹ dákun àkókò rẹ láti mọ òkè fún yín gbogbo ẹ̀yin ará ilé àwọn èèyàn dẹ̀ ti mọ nọ́mbà òun níbẹ̀ lójú ìwòran yín ẹjẹ́ àṣẹ pàápàá torí àkókò wa ti lọ ẹ̀lú ẹ̀ káàárọ̀ o ẹ̀lú ẹ̀ káàárọ̀ o ètò méjì lè pèpè ní tẹlifíṣàn ti máa tó. ẹ̀lú ẹ̀ káàárọ̀ mọ́. kò sí ṣiṣẹ́ bàtẹ́lẹ̀ pọ̀. ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ àgbọ̀ ah, ah, yín ah, dáadáa àgbọ̀ yín ẹ dákun ẹ bá wa pè padà eh, eh, ẹ dàbí pójú òpó yín ojú òpó yẹn ò da ẹ má bínú àgbọ̀ yín dáadáa ẹ dákun ẹ bá wa pè padà nọ́mbà tẹ́ ń pè sí ní ń bẹ ní ojú òpó ní ń bẹ ní ojú móhùnmáwòrán yín o ẹ wá dákun bẹ́ẹ̀ bá ti pè wọlé ẹjẹ́ á ṣe pàápàá torí àkókò ti lọ. ẹ̀lú hmm. ẹ̀ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. à ń gbọ́ yín sọ à ń gbọ́ yín sà. ẹ tẹ̀síwájú à ń gbọ́ yín sà. yes sir. orúkọ mi ni ọ̀gáyíjà ní kẹrin. láti láti ìyàlẹ́ ní ìgbẹ́. láti wo sà. ẹgbẹ̀ta rẹ̀ bàbá tó lè fẹ́ ẹ̀rọ tí sọ̀rọ̀ tó ń rárá. nípa ọ̀rọ̀. ẹ bá wa gbóhùn sókè. ẹ gbóhùn sókè. ẹgbẹ́ orúkọ mi ni ọ̀gáyíjà ní kẹrin láti ìyàlẹ́ ní ìgbẹ́ à ń gbọ́ yín. àbá yín sọ ń pa ẹ̀ títí wo. títí ọ̀nà ẹ̀fẹ́ ń gbé títí ọ̀nà ẹ̀fẹ́ ń gbé ní ìlú rẹ̀. mo ní ìwé lọ́kà lọ́wọ́ àbí títì Ṣàngó lójú òòrè lọ́tà. ilé ìpínlẹ̀ lọ́mọ tẹ́lẹ̀ làbẹ́òkúta lọ́wọ́ ẹ̀dà tẹ́jú tẹ́lẹ̀. ọ̀dà agbẹ́rin ọ̀nàgbẹ́rin ọ̀dà àbí. ẹ̀yẹ ojú ẹ̀yẹ ojú ẹ̀yẹ ọ̀nà ẹ̀yẹ gọ́ọ̀mù tó yẹ náà yẹ iṣẹ́ sí ilé ìpínlẹ̀ ẹ̀kọ́ ilé gọ́ọ̀mù ẹ̀yẹ iṣẹ́ ẹ̀jẹ̀ ló wọ́n bá àgbẹ̀kúta síbẹ̀ láti bá wà síbẹ̀ sí. wọ́n dà wọ́n dà ní ìtẹ̀ta kọjá bẹ̀rẹ̀ ní six hours. lọ́sẹ̀ tó ní níbẹ̀ nǹkan ṣe. ọ̀dà ẹ wá dákun ṣe ẹ dákun ẹ farabalẹ̀ bá wa sọ ibi tíbẹ̀ yẹn wà torí gbogbo ibi kọ́ la mọ̀ ẹ kàn farabalẹ̀ bá bí lóòótọ́ sí ní ìròyìn tá a kà ẹ kàn farabalẹ̀ bá wa sọ. ọ̀pọ̀lọpọ̀ ìyàgbẹ́ ìyàwó sẹ́ńgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìyàgbẹ́ ìrẹsì ìyẹn lórí ìyàgbẹ́ kúta lórí ìyàgbẹ́ fífẹ́ mi ò ní orúkọ ẹbí mi yóò kúkọ ọkùnrin mi. ọ̀dà àwa ti kò ní abẹ́òkúta bá ń lọ sí ifọ̀ òun ni àwọn ń pè wọlé fún pé kí gómìnà ó bá wọn ṣe mm. ẹ má sọ pé bóyá pé à ń yin àwọn gómìnà gómìnà tí ó bá ṣe dáadáa á sọ pé wọn ò ṣe dáadáa <laughs> báwo bá wọn ṣe lọ ntí ntí ẹ ṣe tọ́dà òun làwa wíhun tọ́ba tún sí nǹkan tí ò dá lọ́la á sọ bọ́rọ̀ wa ti rí mu ní àhín àwọn èéfín iná àìfẹ̀kọ̀tán bọ̀kànnà ìtara àìfẹ̀kọ̀tán náà fún yẹn ẹ̀ wá dàgùn gómìnà Dàpọ̀ Abíọ́dún bí wọ́n ti sọ òun ní Eh, láàrin abẹ́òkúta sí ifọ̀ mm. sí Ṣàngó wọ́n ní ojú ọ̀nà wọn ò dáa rárá kábíyèsí bàbá eh, bàbá wa aláké wọ́n ń wo ètò yìí ẹ bá wa sọ fún gómìnà dàpọ̀ abiodun kí wọ́n bá wa wá nǹkan ṣe sí àmọ́ ó dà nígbè ọ̀nà federal road ni. torí ah. tí ìjọba ìpínlẹ̀ náà bá tún fẹ́ ṣe ọ̀nà federal wọn ní wọ́n ṣe kó wọ́n máa rí ṣe àmọ́ kí eh, tí wọ́n bá lọ bá federal mm. federal ó tètè wá nǹkan ṣe sí mm, i ẹgbẹ́ káàárọ̀ o ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ̀lú o. ẹ̀ káàárọ̀ o. ojú òpó wọn. ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ̀lú o. mo fẹ́ kàmọ̀ ọ̀jọba. ẹ̀lú o. ṣe pé ẹ̀kọ́ tó bá ń kọ̀ fún ọ títí lọ ayé ayé ayé ayé wa fi parí ni. ìwé tí mo ń gbà kọ̀. tàbí ká sọ̀rọ̀ láti. wọ́n ti sọ̀rọ̀ nípa fóònù ojú òpó yìí. ó yẹ ìjọba mú òkúkú máa pọ̀. ojú òpó yìí ọ̀dẹ̀ ẹ bá wa pè padà ẹ gbìyànjú ẹ bá wa pè padà ẹ dákun ojú òpó wọn ọ̀dẹ̀ ẹlòmíì ti ń bẹ ń bẹ ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ojú òpó yẹn ò hmm, dára. ojú òpó òun ló rí bẹ́ẹ̀ hmm. ojú òpó òun ló rí bẹ́ẹ̀ afẹ́kẹ́ sọ̀rọ̀ lórí ti gbèsè sí ìjọba àpapọ̀ ẹ̀ẹ̀kejì afẹ́ká tún sọ̀rọ̀ lórí ẹjẹ́ gbèpè yìí láti orílẹ̀-èdè míì ni ẹ̀lú ẹ̀ káàárọ̀ o ẹ̀rọ ẹ̀ka ọ̀sán o. yes sir sir n bá sọ̀rọ̀ òyìnbó. àti ìpínlẹ̀. yes sir. olúwa ọlọ́run a máa fún yín sí o. láti ìlú ìdìbò. Adúpẹ́ ìpèkẹ́ adúpẹ́ ìpàdé. Ẹ sọ níbo gan wà nípa ẹ tí ń lò wá? Hello. Hello. ojú òpó yẹn ò hmm. wọn lọmọ ìjìpò ni wọn ibi tí ẹ ti ń pè é ṣe gangan torí ń bẹ ńbẹ o ṣe orílẹ̀-èdè nàìjíríà náà ni ń bẹ ńbẹ ẹ má bínú ojú òpó òun náà ni ó ṣe tí ó ń rí láti orílẹ̀ ọlọ́run ní tòun bàbá mi. ẹ káàárọ̀ sà. adé olókùn ló ń pè láti. kábíyèsí bàbá. ẹ káàárọ̀. ẹ pẹ̀lẹ́ kó sà. kí ẹ ní nǹkan tó ń bọ̀ fẹ́ẹ́ dàbí ìlú fẹ́ ká ẹ. ẹ ló ṣe gbọ́ mi. ń bọ̀ yín sà. ọ̀rọ̀ àwọn àtẹ lèmi fẹ́ dà sí. ọ̀rọ̀ àwọn àtẹ. lọ́nà àwọn àrẹ̀ wá sọ pé. lọ́nà gbogbo ẹni bẹ́ẹ̀ ni tó bá tú ṣọ́ọ̀bù yìí lé wọn fún ọ̀pá ẹ̀pọ̀ kíkọ́ bíṣọ̀bù rẹ̀ ti pátápátá ṣe sọ yẹn hmm. ó dáa bó ṣe sọ yẹn torí ọ̀rọ̀ àtọ́kù báyìí ó ti ń da ẹ̀sùn rẹ̀ olùkọ́ba ti gbọ́ bàtà wọ́n gbọ́ lọ́pọ̀lọ́ ní wọ́n ti gbọ́ bọ́tí ìjọ tí wọ́n ṣe ìgbẹ́ wọ́n ṣe ẹ̀kú dáa hmm. wọ́n dá òfìsí lọ́wọ́ àwọn ọkọ̀ lọ́wọ́ ara wọn tó ní níwọ̀n ẹ̀mẹ́ta ní kan kan ní ọ̀pọ̀ ẹ̀sìn wọn abẹ́pẹ́pẹ́. wọn náà fara mọ́. Eh, bí àwọn ẹgbẹ́ ní àríwá bí wọ́n ṣe sọ̀rọ̀ ọ̀dà ẹ̀rọ mm. ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ sà. n bá sọ̀rọ̀ láti bọ̀. kí lẹ sọ sà. láti àgbàdo nípínlẹ̀ Èkó fún yín. ẹ tẹ̀síwájú ẹ̀jẹ̀ ẹ̀gbọ́dọ̀ gbé lórí ẹ̀yà àti ìgbé ìgbésẹ̀ tó gbọ́dọ̀ ìyá ìgbàdì ẹ̀rọ náà tẹ̀ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ ìdájọ́ ìgbàdì ẹ̀rọ jáde. ká ní wípé ẹ bá yí ẹ̀rọ mọ́wòrán yín sílẹ̀ a gbọ́ yín dáadáa àmọ́ n tẹ́ ẹ fẹ́ sọ àti gbọ́ wípé ọ̀nà tí ń bẹ ní àgbàdo kò fi bẹ́ẹ̀ kò sílé ìtọ́ dáa ń bẹ̀ mm. gómìnà wo ni ń bẹ nígbọ̀nù yìí o hmm? gómìnà ìpínlẹ̀ èkó kọ́nù èkó sanwó-olú hmm, bàbá sanwó-olú wọ́n ṣiṣẹ́ wọ́n ń wètò yìí <laughs> wọ́n ń wètò yìí ẹ jẹ́ àgbẹ̀ ẹ̀rọ kan yìí sí ẹ ló pààrọ̀. Ah, àbà ojú òpó yẹn o ti ṣe hmm. bẹ́ẹ̀ o ti rè bẹ́ẹ̀ tán ẹ jẹ́ á máa ṣe bẹ́ẹ̀ ká máa dágbére ẹyọ kan tó kù yìí wọ́n ti ń pè wá ẹ ló pààrọ̀ kábíyèsí sà àkókò ẹ̀sà kábíyèsí àtọ̀kọ́ kálọ̀ sí orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ẹ̀kọ́ àlùmọ̀ yẹ́sà àmì ò. ọ̀rọ̀ nàìjíríà àti kí àdúrà náírà kù nínú àti ẹ̀rọ sọ nǹkan tó jẹ́ àdúrà lọ́gbọ̀ọ́ ní ìpínlẹ̀ ọ̀rọ̀ kọ́ ló yẹ kí ẹ̀rọ ọmọbìnrin àti kí ká ti ṣe é kìí ṣáájú jù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òun ni ayé bàtà ẹ bá ṣe yọ. yes nítorí pé ìjọba bọ́ sọ́wọ́ àwọn ọmọbìnrin ẹni tí wọ́n kọ́ lọ sí ìjọba jíjà láti wà láti fi hàn. yes sir. ó ní ọkọ lọ nínú kẹta. àwọn sọ́dọ̀ wọn ní pé ìrẹ́bìnrin ẹni ẹ̀ka tó kákan jókòó káyì pé àìsàn àkórí lọ. nínú ìlú wa àwọn tí wọ́n mú kí ìlú ọlọ́run ti ti ìgbẹ́jọ́ mọ́ ọ̀rẹ́ ìlú wa. ẹ ṣe bàbá ẹ ṣe ẹ ṣe wọn adúgbò Ah, ó lágbára pọ̀ ó lágbára ẹ jẹ́ máa dágbére torí àkókò yẹn ti ń lọ. bẹ́ẹ̀ni ọpẹ́ hmm. pàtàkì lọ́wọ́ ẹ̀yin ará ilé tẹ́ bá pè wọlé tẹ́ dá sétò fún tààrọ̀ tòní adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. o dúpẹ́ lọ́wọ́ jàrá àti tí ń kọ́ wa lójú. adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wà lóyún <laughs> òun náà <laughs> lókè lọ́hùn nílé agbára hmm. gbogbo yín pátá la kí àlójẹ nìkan pé ẹ ṣe púpọ̀ tẹ́yìn nífẹ̀ẹ́ ètò ǹjẹ́ ti gbọ́ ẹ jẹ́ ká máa fi mọ fún tòní lórí ètò yìí ẹ pàdé wa lọ́la láago mọ́kànlá sí méjìlá láàárọ̀ èmi àti hmm. dókítà Ọlámídé náà látijọ́ wá táwọn àti kẹ̀kẹ́ ọ̀rọ̀ adégbìtẹ́ adépẹ́jú lórúkọ tí èmi ń jẹ́ òmùdàdúmáradọ́ pírẹsẹ̀ntà yín ọmọ nílé ìdìbò mẹ́kùn ìpínlẹ̀ ọ̀ṣun nípínlẹ̀ ọmọlúwàbí mm. ló ń kí pé kẹ̀yàṣẹ́ o. ǹjẹ́ títí ọ̀la tá a tún máa pàdé lágbára ọlọ́run bá mi Èdùmàrè mo sọ lẹ́ẹ̀kan fún gbogbo ẹ̀yin tí ẹ bá ní oore ọ̀fẹ́ láti ní nọ́mbà àwọn gómìnà tàbí tẹ́ ẹ ní bí a ti lè kàn sí hàn ẹ lè pe mm. nọ́mbà dókítà Ọlámídé lẹ́yìn ètò tàbí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ ní ojú òpó ayélujára WhatsApp zero eight zero zero eight zero three four three four eight six eight six five three five three four two four two lẹ́ẹ̀kan sí zero eight zero zero eight zero three four three four eight six eight six five three five three four two ẹ lè lè kàn sí wa lójú òpó ayélujára wa Captain TV ni ni Facebook Captain TV náà ni Instagram tàbí ni YouTube Captain TV Yorùbá náà ní lágbára Ọlọ́run tí ó fi dọ̀là tájọ máa pàdé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ìbànújẹ́ ò ní dé bá wa a sì ní ṣe kí ni a ní lọ ká má lè padà wálé lágbára Ọlọ́run títí ọ̀la ọ̀hún dàbọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. àjà abalẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jálà ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ níròyìn àsìkò.